ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya ògúnbọ̀mẹ́hìn. àkòrí ọ̀rọ̀ tòní ni bí a ṣe bí kristi. àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mẹ́hìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje 2019 lẹ́ni ọdún méjìlélọ́gọ́rin gbogbo ayé wọn náà fi gbọ́ tòlúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú èkó lọ kọ́ àgọ́ ńlá síbi ìpè àpọ́sẹ̀lì joseph ayọ̀ babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka mẹ́rìndínlógójì wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ àpọ́sẹ̀lì ti kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di joseph ayọ̀ babalọ́lá university jàbú àti ibi àdúrà ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa. matthew orí kìíní. matthew one. ẹsẹ̀ kejìdínlógún. verse eighteen. a máa máa kà lọ sísàlẹ̀ títí a máa fi parí ẹ̀. we read downward matthew one eighteen downward. bí ibi jésù kristi ti rí nìyí. ní àkókò. bí wọ́n ṣe bí jésù la fẹ́ gbọ́ yìí. we want to listen to how Christ was born. ní àkókò tí a fẹ́ Màríà ìyá rẹ̀ fún Jósẹ́fù kí wọ́n tó pàdé a rí olóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́. dúró dúró ẹ̀ nà. let's hold on a bit there. ìbí jésù wọn ní bó ṣe rí rèé o. the genealogy or the birth of Christ, how Christ was born. When Mary, the mother of Christ, was married unto Joseph, the, the father, before the actual wedding, what does that mean? Before sexual intercourse àrí olóyún látọwọ́ ẹ̀mí mímọ́. It was discovered Mary had conceived via the Holy Spirit. Kí wọ́n tó pàdé. Before sexual intercourse. ní ìyàwó. You have a wife. Ìrètí ẹ̀ ni pé àwọn yóò ṣàjọ ríra níjọ́ kan. We high hope they will meet one day. àwọn yóò sún mọ́ra wọn jọ kan. one day they will have sexual intercourse. ó dẹ̀ tó di pé wọ́n dẹ̀ ṣe yẹn. before that happens. bí ọkọ máa ṣe rí ìyàwó. the husband discovered the wife that. tó lóyún nìyẹn. had conceived. wọ́n lè mọ bí yẹn ṣe máa rí. I want you to imagine what will happen. lára ọkùnrin. as a man. ara ẹ̀ máa gbọ́ náà ni àbí máa tutù. will he be edgy or calm? Maria. Mary. Bologberoyun. Where did you get this conception from? Ó ṣàlàyé. she explained. I saw an angel. your sóhun. Appeared to me. sọ pé wọ́n ṣe And she said she was favoured. Ló sọ pé òun lóyún. And the angel proclaimed I will pregnant. òun dẹ̀ lọ́wọ́ ẹ̀ pé. And I asked the angel. kí ló ń yẹ máa lóyún nígbà tí òun ò tí ì fọkọ. How will I conceive when I'm still a virgin? Òun àtọkọ òun ò tí ì pàdé báwo ló ń ṣe máa lóyún. I'm yet to meet a man. How can I conceive? Ó sọ fún òun pé ẹ̀mí mímọ́ á ṣíjì bò ẹ̀. And the angel replied to Mary. Holy Spirit will come upon you. And what will come out of you oyún shall be pregnancy. oyún náà ọmọ The, the child shall be named Jesus. How many men will accept such a condition? gbogbo nǹkan jésù ìyanu ni. everything about Christ is predicated on mystery. ohun tó ṣẹlẹ̀ yìí. what happened there. ọlọ́run ṣe nǹkan tó lòdì sófin. God acted contrary to the law of the land. òfin àtọwọ́dá. man made law. ọlọ́run ṣe nǹkan tó lòdì sófin. God acted in variance. kí ni kí ló lòdì. what was contrary. tẹ́nìyàn bá ti lóyún irú ẹ̀. if you experience soft perception then then. wọ́n máa ń sọ lókùtà pa ni. people of that nature are stoned to death. tó bá tilẹ̀ sọ tí ọkọ bá tilẹ̀ sọ gbọ́n nǹkan lòun fún lóyún. once the man deny no knowledge of. wọ́n máa sọ lókùtà pa ni. such a woman is stoned to death. ọlọ́run ọmọ yẹn ni kó tó di pé ó lọ ṣerú nǹkan báyìí. was God not aware of that before he manifested in this manner? he knew. ohun tó ṣe yìí pa òfin yẹn rẹ yẹn number one. what God did abolished or abrogated the law on the land. nígbà tó di ẹsẹ̀ kọkàndínlógún kí ló ṣẹlẹ̀. Joseph ọkọ rẹ̀. nineteen. tí ó jẹ́ olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dojú tì í ní gbangba ó fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ní ìkọ̀kọ̀. Joseph ọkọ ẹ̀ fẹ́ràn ẹ̀. Joseph love her. mo gbọ́ nǹkan tó wí o my darling i heard what you have told me. ṣùgbọ́n ìbá tiẹ̀ wù mí kẹ́mi náà wà ń bẹ̀ ńgbà tá áńgẹ́lì yẹn ń bá ẹ sọ̀rọ̀. i would have prefer to be present when the. wọ́n gbà tó dẹ̀ jẹ́ wọn nìkan láńgẹ́lì dẹ̀ bá sọ̀rọ̀. since the message was for you alone. dẹ̀ ìta dẹ̀ máa rí nípa ọyún. and uh, we saw pregnancy thereafter. pẹ́. tó. torí ìfẹ́ tí mo ní sí ẹ. for the love I have for you. Èmi ò ní pariwo ẹ̀ síta o. ni pariwo sita oi will not expose thee in the Bible, in the public. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọn ò pariwo ọ̀rọ̀ ọ̀rọ̀ tá kà nínú Bíbélì? This message was not exposed. Ká ní wọ́n tẹ̀ pariwo síta. If it has been exposed, Shate, if it was exposed. Ṣáàtẹ̀ pé àwọn kan tẹ ìgbà Jésù gbọ́ kó ẹsẹ̀ tó máa gba Jésù gbọ́ láéláé. If it was exposed, nobody will have believed. Thank God some people believed then. they will believe in Jesus at all. tọrọ òfin kan ni wọ́n dì mú pé. there was a law. olùgbàlà ò lè wá láti Násárẹ́tì. our saviour and redeemer couldn't have come from Nazareth. ṣebọn tó dì mú náà nìyẹn. that was what they held on to. pẹkẹrẹdẹ tí ò wá láti Bethlehem. why not from Bethlehem. even but tẹ wá Jerusalem is still acceptable. from Jerusalem fine. ṣùgbọ́n Násárẹ́tì ìlú ìlú kan ní Galilee. Nazareth a town in Galilee. òfin kan ni wọ́n dì mú yẹn. they held on to a law and believed. tọ́dà israel níyà tí ń sọ̀rọ̀ yìí. and up to now the israelites. mélòó mélòó. let alone. wá lọ gbọ́ ilé yìí. if they hear this. ohun tá a kà nínú pépà yìí kéye kí wọ́n gbé síta. what the bible recorded was. kótó di tó bọ́ síta tá à ń kà yìí. before it became public dominion. gbogbo ilé yìí ti kọ gbogbo ẹ ti kọjá. the incident had happened. wà hàn. tó bá yẹ kó ń lọ lọ́wọ́ ńgbà náà. tí wọ́n lọ gbé síta pé bọ́sẹ̀ lọ́yún rẹ̀. this was how Mary conceived. ìwọ náà mọ̀ pé ta ló máa gbà yẹn gbọ́. who will believe that. then onítìkùtì lè nìyàn. human being being what we are. even bọ́lọ̀ntì ẹ̀ sọ fún Joseph pé kó mú ìyàwó ẹ̀ sọ́dọ̀. even though God had told you. ara àwọn ènìyàn tó máa sọ pé no way. Some people have told him, kò lè rí bẹ́ẹ̀ ọ̀rẹ́ wa. mama yọ. They be quoting or making reference to the law. The law says such a woman should be stoned to death. The way we are reading it, that was not what happened then when it happened. It was not exposed. Joseph the family. Joseph did not extend it to his family. That will have been problem. Mary, Joseph, and God knew all that transpired. Because the love of Joseph because the wife, Bible says. he didn't want he didn't want to expose my what does that mean. kò fẹ́ lọ sọ pé ẹ wá wo. he didn't want to say people. ohun tí mo rí lọ́wọ́ ìyàwó mi rẹ̀ o mi ò tí ì súnmọ́ ó o. what happened to my wife. ó dẹ̀ lẹ́mìí mọ́ ló fóun lóyún o. we have not met her husband and wife and she claim holy spirit impregnated her. ó náà ti mọ̀ pé ó dójú tì ní gbangba nìyẹn. if he had done that that will have been what we call public exposition and that will have led to a lot of trouble only joseph and mary knew about this matter kò sì fẹ́ dójú tì ní gbangba. joseph was not ready to expose mary in the public. ok ngbà tí mi ní dójú tì ẹ ní gbangba since there be no public exposition. màá kọ ẹ sílẹ̀ ní kọ̀kọ̀ àbí kí ni mo ti fẹ́ ṣe báyìí. secretly i have to divorce you. ṣé kí wá gbọ́ oyún ẹ̀mí mọ́ dání àbí do I accept Holy Spirit pregnancy? ní ẹsẹ̀ ogún kí ló ṣẹlẹ̀. verse twenty. ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí. ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí lọ́kàn ẹ̀ kò gbé síta. he didn't expose it but he was pondering over it. kò gbé síta. Joseph did not expose it. ó ń rò ní ọkàn ara rẹ̀. he was pondering in his heart. wò ó. pé kí ni kí n wá ṣe báyìí. God, how do bẹ́ẹ̀ mo dẹ̀ fẹ́ràn ọmọbìnrin. how do I manage this? ṣé òótọ́ ṣe èmi ò rí wẹ́lẹ̀ yìí àárí kànú bíbélì. this is a strange thing. àríró ẹ̀ láyé rí. it has never happened. bẹ́ẹ̀ lè mọ́ máa ṣe wá ìṣèjúbọ ẹ̀. I <laughs> can only spirit. tó dẹ̀ máa wá lóyún. and you conceive. Ah, ah. ọmọbìnrin ò jẹ́ ìṣeníṣekúṣe o. and this lady is not wayward by any standard. kí ni ká wá ṣe. what do we do? bíbélì ní òun rò lọ́pọ̀ rò síbí. Si Joseph was really confused and pondering to marry my wife as Maria báyọ̀ ẹlòmíràn dàpọ̀ ni. oh she have slept with another man. ibi tó ṣàgbé ń rò gẹ́gẹ́ bí ènìyàn. as a man while he was pondering. ẹsẹ̀ ogun sọ pé. verse twenty six. ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí. nígbà tó ń ro nǹkan wọ̀nyí bí ènìyàn. he was pondering as well. wòó. áńgẹ́lì olúwa yọ sí i lójú àlá. ní áńgẹ́lì olúwa bá yọ sí i lójú àlá the lost angel appeared to him in his dream. ó wí pé and says joseph ìwọ ọmọ dáfídì joseph the son of david má fọyà láti mú màríà aya rẹ sọ́dọ̀ nítorí èyí tí ó yún nínú rẹ̀ yìí oyún inú ẹ̀ yìí this pregnancy of us látọwọ́ ẹ̀mí mímọ́ ni emanated from the Holy Spirit. Yóò sì bí ọmọkùnrin kan. Ó máa bí ọmọkùnrin kan ojú àlá ni wọ́n ti ń sọ bẹ́ẹ̀ fún. Jésù ni wọ́n yóò pe orúkọ rẹ̀. Jésù ni wọ́n yóò pe orúkọ rẹ̀. Wọ́n confam. The child shall be named Jesus. Wọ́n jẹ́rìí sí ohun tí Màríà sọ pé Áńgẹ́lì sọ. They testified they confirmed. Wọ́n tún wá jẹ́rìí. They confirmed. Látòjú oorun fún. From lẹ́nu méjì tàbí mẹ́ta aládẹ ti máa ń mọ òtítọ́. out of two or three witnesses shall the truth be known. nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. òun ló máa gba àwọn èèyàn ẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. he saved his people from their sins. torí tí a ṣe fún ẹ lọ́mọ yìí nìyẹn. that was the reason why you were given this child. nítorí náà ló ṣe ní bá ìyàwó ẹ̀ dàpọ̀. that's why you will not sleep with your wife ẹni máa gba àwọn ènìyàn ẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ nìyẹn. This is the saviour of man from sin. ọ̀rọ̀ la máa fi bí. Through the word of God. ìwọ yóò lóyún. Thou shalt conceive. gbogbo ìtàn náà mímọ́ sí jìbò ọ̀rọ̀ ọlọ́run ló sì jìbò. holy spirit but the word of God came upon her. nígbà tí n bá gbàdúrà fún ẹ. when I pray for you. tó sàn. and you are healed. the word of God has come over you. when the fruitless become fruitful. the word of God had manifested. when we pray and good turn around become your lot. you are being in one character and you change after the message of God. the word of God has come over you. tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ sẹ́ndì yes sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0809 678 1135 0809 678 1135 tó lọ́wọ́ àbísí ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa àmín. Ah,